ọ̀dọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ kọ̀tà rẹ̀ ọ̀sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ nàbì kó sọ̀rọ̀ kó kẹ́rẹ̀ fàǹtọ́ wà lórí ọ̀dọ̀ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ ọ̀bàdàn yẹlẹ́ kó sàkà ẹnìkan. الزكاة أكثر لقى تعريف النكاح أكثر لقى أدلة مشروعية النكاح أكثر لقى الحكمة في مشروعية النكاح أكثر لقى حكم النكاح واختيار الزوجة هذا أكثر لقى حكم النكاح هو اختيار الزوجة ومقومات ذلك اختيار الزوجة بصفة يوم ومقومات ومقومات ذلك àti kí ni àwọn nǹkan tí a máa ń wò tí a máa fi ṣe ta ìyàwó. wọ́n ní wàlúùsánù nìkáhù mọ̀ràásì láti di wàlàbàlù. wọ́n ló wà nínú súnà wọ́n ti lókè fún wa nínú ẹ̀sìn káfẹ́ obìnrin záàtì tí obìnrin tó lẹ́sìn wàlá afá obìnrin tí kèèṣe ní àwọn kókóra rẹ̀ jà wàlá sọ̀rọ̀ sáyé wàlá hasan aljamal obìnrin tí ó ní ìpìlẹ̀ tó dáa wàlá hasan obìnrin tó ní ẹbí wàljamal tó sì lẹ́wà. بحديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال ويقولي حديث النبي صلى الله عليه وسلم قولي أبو هريرة قولي النبي صلى الله عليه وسلم صلى الله تنكح المرأة لأربع أنا بني وما فيه بني جاء وكمتا لمالها أو يما فيه بني لكيار ولحسبها أو يما فيه بني nítorí ìran rẹ̀ wàlísàmà àléhà àwọn èèyàn máa fúnmẹ́rin nítorí ẹwà rẹ̀ wàlídì níhà bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa fúnmẹ́rin torí ẹ̀sìn wàlúùfáàdù ti dá àdúgbò ànábì ní wọ́n gbìyànjú kó jèrè pẹ̀lú obìnrin tó jẹ́ obìnrin ẹlẹ́sìn dárí bá ti yàdá ànábì ní òní kíkìnì òní múlẹ̀ mọ́kò òní kábàámà lórí ẹ̀ ẹ̀ ṣe àdéhùn nísìnyí gbàtà nàbí nǹka àwọn táwọn yẹn máa torí ẹ̀ lóbìnrin èyí táwọn nàbí ká gbẹ̀yìn òun náà sì làwọn yẹn máa ń gbé sí gbẹ̀yìn ẹ̀ fún àwọn tí àwọn ò bá lágbọ̀ yìí dáadáa òun náà lè sùn ẹ̀sùn ní nọ́mbà ní gbẹ̀yìn gbẹ̀yìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì àkọ́kọ́ ń tẹ́lẹ̀ ní owó yóò wo owó ẹ̀ yóò wo fámìlì yóò sì wo ẹwà ẹ̀ yóò nìkan òun làwọn yẹn kà fún púpọ̀ àrùn pàkíyèsí wa pé ẹ̀sùn ní káwọ́ owó káwọ́ obìnrin bóyá ètò alẹ́ dáàtú sí i tó látara bẹ́ẹ̀ èyí tó tókòrò láti wá obìnrin tó lẹ́sìn fìlìmọ̀kọ́ni awàl òní ó wà nípò alákọ̀ọ́kọ́ ẹ̀sìn náà lèyìn kọ̀ọ̀kọ́ wò bóyá jàálù dáríkà àtàtọ̀ ìṣìyà làbẹ́rà eléyìí òun náà lè yóò fi ṣe ìpìlẹ̀ selection obìnrin tí wọ́n fẹ́ ṣe òun náà lè yóò fi ṣe ìpìlẹ̀ ẹ̀sà tí wọ́n bá fẹ́ sà nínú obìnrin òyìnbó àìsàn ìṣìyà rò tó bá kan náà ó wà nù súnà ìgbésẹ̀ yóò tẹ́sà obìnrin <clears throat> obìnrin tí ó bá gbé ní obìnrin tí ó bí ma lè hadithi anas nítorí hadithi anas bin malik radiyallahu anhu wọn ni àti sallallahu alaihi wasallam sọ pé tazawwaju alwalud alábi ni ẹfẹ obìnrin obìnrin tí yóò bí ma tazawwaju alwalud ẹfẹ obìnrin tẹ ẹ nífẹ̀ẹ́ alwalud obìnrin tí ó bí ma. فإني مكافر بكم الأمم يوم القيامة أنا بنتوري بي مبابي سي إياناني مبابي يغا إكوي إجو ملو قجو تبا جدو قد القيامة ويسان اختيار الذكر بين بين سنة النبي صلى الله عليه وسلم لكن يوتيسا أولومجي إنه بنتي وبفه لحديث جابر إنه لحديث جابر بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أني النبي صلى الله عليه وسلم أني النبي صلى فهلا ذكرا تلاعبها وتلاعبك nígbà tó fẹ́ àwọn tánàbí wa béèrè pé adélébọ̀ ló fẹ́ ni àbọ́lọ́mọge ó ní adélébọ̀ ló ń fẹ́ o ànábì wa ní fàhálà bìkìrọ̀n èyí ti tó wàá fẹ́ ọlọ́mọge tòlà ìbò ha wọ́tòlá ìbò ọlọ́mọdé tó jẹ́ pé ó máa bá a gbére ẹ òun náà ó sì máa ṣe kíni òun náà máa bọ̀ ṣe yàtí ìyẹn bá fẹ́ ọmọ kékeré tó jẹ́ ọlọ́mọdé ẹ̀jọ̀ máa ṣe eré gbà pẹ̀lú eré ni pé àwọn ọmọ eré tí òfin sára rẹ̀ bí ń bí ń jọ ẹ̀ẹ́n kọ́lá ọ̀pá sọ fún mi adélébọ̀ pé ajájọ mi máa rò pé àlágò mélòó ẹ̀ẹ́n ṣé ìbá ti tó dé tó ní àárẹ̀ o àbí eríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n jáde nínú kọ̀ǹdíṣà ṣé ìbá ti kọ̀ǹdíṣà ẹ̀ẹ́n tó anábì sallallahu alaihi wasallam anábì wa sọ fún àjá bí pé èso tí ó fẹ́ ọlọ́mọdé eléyìí tó máa tó kéèyàn wọ́n fi adélébọ̀ káwá pa àwọn adélébọ̀ tó náà àlàfáà sọ pé ìlà ìdàgánà òun náà ṣàmọ̀tò láhà pé àyàfi pé tí a bá rí maslaha kan tàbá rí àǹfààní kan ẹ sọ̀rọ̀ jí ó nìka àfà yìí pé pé àǹfààní yẹn òun ni ó jẹ kó jẹ pé ẹ̀sà tá a ṣe tí ó jẹ́ ó tẹ̀wọ̀n pé kí ni ó fẹ́ kí ni kí ni ó fẹ́ adélé bọ̀ àfọyọ̀kọ̀ bímọ ha àlàlẹ́ kan tòtí yẹn bá rí àwọn àǹfààní kan tó jẹ́ pé yẹn fi bùkátà sí pé adélé ni kí ni ó fẹ́ tó burú ń òun náà láti kí ni á ti síwájú ọlọ́mọge wọ̀yàkútà àljẹmílà bákan náà afẹ́kẹ́ yóò tẹ́sà obìnrin tó da obìnrin tó rẹwà lè á nà ha afghan rìn nítorí pé obìnrin tó bá rẹwà yìí òní máa ṣe kíni òní máa ń múyàn ní máa jẹ́ kọ́kàn ó ṣe kíni kọ́kàn ó balẹ̀ kọ́kàn tutù wà á lè bá yóò sì jẹ́ rẹ júlẹ̀ tó bá ti fẹ́ obìnrin tó rẹwà èyí ó kíni èyí ó gbé tó níta wàhádì àlìmọ̀ wà jáde yìí kọ́lá tí yẹn bá fóbìnrin tó rẹwà yìí òun náà ní tó máa ń pè yẹn lọ síbi kéèyàn fẹ́ràn obìnrin náà tó tí yẹn bá fóbìnrin tó rẹwà dáadáa ìfẹ́ ìfẹ́ rẹ̀ ó wà lọ́kàn yẹn tífẹ́ bá sì wà lọ́kàn yẹn àyàn jọ máa gbé ìgbésẹ̀ ayé àlàáfíà. naam al-mas'alatu rabi'a náà síwájú ká tó kó bẹ́ẹ̀ nínú àwọn ìdí mi wà nínú hadith jábìrì tó jẹ́ pé wọn yẹn wọn kà débẹ̀ wọn mú wá débẹ̀ pé ìtọ́fà àti jábìrì fi fẹ́ adélébọ̀ ó sì sọ́fà nàbí sallallahu ó ní pé bàbá àwọn tó ó fi àwọn ọmọ kéékèèké lẹ̀ tó jẹ́ pé tóun bá fẹ́ yìí ó mọ̀ yóò lè ni yóò lè mójútó irú àwọn fún un ẹ̀rì kó orí wí. wáyé kó bá lọ fẹ́ bí ọmọ kéékèèké náà tó jẹ́ pé ọmọ kéékèèké ti tó jẹ́ pé yòówù pé á ah, ètò fẹ́ o ẹ àwọn ẹlòmínà ti sún láwọn òròrí eríṣiríṣi ẹ ẹnìkan sọ ọjọ́ kan ó ní á ah, tí yẹn bá fẹ́ fẹ́ o ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kí yẹn fẹ́ adélébọ̀ ni o adélébọ̀ yìí mẹ́yìn lówó lọ́nà wo <laughs> ẹ òrí náà lówó nítorí pé kí ni àkọ́kọ́ náà kò ní sọ pé ẹja o àbí kò ní sọ pé ẹ á ṣe ayé gbọ́ mọ́ o ẹ bóyá gbà tọkọ rẹ̀ ò sí mọ́ ni àbí gbà tó jẹ́ pé ọkọ kan kọ̀ ọ́ lẹ̀ kò ní sẹ́yìn tó máa sọ pé òun ti wàhálà lẹ́nu wọ́n tún ní àkọ́dà wàhálà rẹ̀ ní pọ̀ dìmáàdì rẹ̀ pé òun fẹ́ léyìí òun fẹ́ ṣe léyìí wọ́n ní máa díyàn ní ìnáwó kó sọ àmọ́ dájú irú àlàyé báwọn so àmọ́ eréṣiríṣi excuse lè yẹn lè ní láti ṣe kí ni láti fi fẹ́ obìnrin tó bá jẹ́ adélébọ̀ so ṣẹ̀rí ọ̀sàkó láti ṣe ànábìkà anábì kan gbà á ní márùn ni ó sì sọ àǹfààní tí ń bẹ ní ọlọ́mọge. náà masala ẹlẹ́kẹ̀ẹ́rin min ahkam al-khitbati wa adabiha àwọn ìdájọ́ tí ń bẹ fún khitba ẹ̀ àwọn ìdájọ́ òní ń bẹ fún khitba kí sì làwọn ẹ̀kọ́ tó wà ń bẹ kí ni nǹkan tá ń pè ní khitba ní tá à ń pè ní khitba òun ni ìdhàrú rọ̀gbàtì ìzàwájì ìmọ̀ràn àti muayyana òun náà ní kéèyàn show interest nípa pé èèyàn fẹ́ fẹ́ obìnrin kan imra'atin mu'ayyana obìnrin pàtíkùlà obìnrin kan bí i ah, obìnrin yóò ó wù mí kí n fẹ́ ọ. wa i'lamu wa i'lamu waliyiha bidhalik kéèyàn ó sì jẹ́ kí ẹni tó jẹ́ wàlíyò rẹ̀ ó mà yá ẹni tó jẹ́ ọmọ yìí o ẹni tó jẹ́ àbúrò yìí o wáyé pé ẹ̀gbọ́n rẹ̀ ni wàlíyò rẹ̀ ẹni tó jẹ́ ìyá rẹ̀ tó wá jẹ́ pé ọmọ rẹ̀ ni wàlíyù rẹ̀ ọmọ náà lè jẹ́ wàlíyù fún ìyá rẹ̀ ẹ̀ nígbà tó bá ti bímọ tó ṣégi náà gbórúkọ rẹ̀ ó sì fẹ́ lọ lé ọkọ tó ọmọ rẹ̀ lè jẹ́ wàlíyù wá kéèyàn ó jẹ́ kí wàlíyù rẹ̀ mọ̀ pé ah mo fẹ́ fẹ́ làgbàjá o nǹkan tó ń pè ní kẹ́síbàánù yàní kéèyàn ó fi ah interest kéèyàn ṣó interest lórí pé èyàn fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ wàmí náà káàmì lè kẹ́síbà wà á dábì ha nínú àwọn ẹ̀kọ́ àwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ tó wà lára kẹ́síbà yìí àti màá bá pè ní fitiba so eléyìí wọn yẹn ṣe kọ́tìm ẹ̀ táwọn eléyìnbó máa ń ṣe táwọn eléyìnbó táwọn yàní àwọn òyìnbó gbé wá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tẹ́wọ́ gbà so eléyìí rẹ̀ ṣe dating tí à ń déṣe ara wa so gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú ìlànà ṣẹ̀ríà tọ́lọ̀ ọba àlùkò láti náà nàbì sallallahu alaihi wasallam kí wá làwọn adájọ́ àtàwọn ẹ̀kọ́ tó wà lábẹ́ fitiba tahrumu khitbatu al-muslimi ala khitbati akhihi inú àwọn ìdájọ́ tó yẹ ká mọ̀ òun náà ni pé haram ni inú ṣẹ̀ríà èèwọ̀ ni kí a mùsùlùmí kó lọ lè ṣe khitba lórí khitba ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ ti sọ pé obìnrin yìí ti bàálẹ̀ òun fẹ́ fẹ́ ó sì lọ yọjú sí wàlíyù rẹ̀ pé tọ̀ mo fẹ́ ó wù mí kí n fi ọmọ yìí so kò lẹ́tọ̀ọ́ fún ẹlòmíì kó ń sẹ̀tún wá sí kí ni kó ń sẹ̀tún wá lọ bẹ̀ àlẹ́bí òjì ìbàlẹ̀ tọ́lá bìbí wàláwùtà àríkàn so ẹni tó jẹ́ pé nígbà tó lọ lè request yìí tó lọ tó interest yìí wọ́n ti fún un lésì ẹ́ wọ́n ti fún un lésì tó jẹ́ positive tó jẹ́ pé èsì tán fún yìí wọ́n fún un lésì ni àwùtà àríkàn àbí wọ́n fi ìṣe sí wọ́n fi fún un lésì so ó lè má jẹ́ èsì pé ọkàn sọ pé tọ̀ọ́dà mo ti gbọ́ but ó lè fi èèyàn lè fi kí ni wọ́n lè fi ìṣe sí fún un pé á ò fẹ́ fi ọmọ yìí nìkan kan sọ ọ̀dà ọlọ́run ṣàánú wa tẹ̀gbẹ́rọ lẹ́yìn nísìnyí ẹ ti rí pé à ọ̀rọ̀ tán sọ yìí wọn ò ní kò ní ṣe ṣe wọn ò sì ní rárá ẹ rí pé tààrílù òun náà ni eléyìí kì í ṣèṣì tó jẹ́ kí ni jẹ́ dàrẹ́ nàám tó tó bá ti jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ àdéhùn ti wà ẹlòmíì ò gbọ́dọ̀ tún lọ mọ́ wàyí ní sáà ní tí ẹni ẹlẹ́ẹ̀kejì náà sì mà ẹ̀ òun náà mà níbi ah, àwọn ẹni lágbájá ti lọ bá lágbájá sọ̀rọ̀ àbí lágbájá ó ti lọ yọjú sí wọn nílé àwọn lágbájá ìwọ náà á wò pé ẹ̀ta torí géèmù ni ẹni tó bá já mọ́ lọ́wọ́ ní rárá o eléyìí ti géèmù lókun gbàtẹ́ ni ó ti lọ ẹ wà á dìbò sáà ní ìjábá sí al-awwal tẹ́ni ẹlẹ́ẹ̀kejì bá ti mọ̀ pé ẹni alákọ̀ọ́kọ́ yìí ó ti sẹ́kẹ́ni wọ́n ti dá lóhùn ṣẹ̀kọ́wìlì sallallahu alaihi wasallam nítorí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ pé la yakhtubu ar-rajulu ala khitbati akhihi ní ọkùnrin kan ò gbọ́dọ̀ sẹ́kẹ́ni ó gbọ́dọ̀ lé lè béèrè fún fífẹ́ obìnrin lórí bíbéèrè tí ọmọ ìyá rẹ̀ ti béèrè fún hátà yẹnkẹ́ títí tí ọmọ ìyá rẹ̀ ó fi fẹ́ sílẹ̀ máa wọ́nà jó fẹ́ ẹ́ máa wọ́nà jó fẹ́ áwòyẹ tòrók àbí tí ó fi sọ pé òun ní fẹ́ sí ma ẹ̀ tó eléyìí náà kìí ṣe bí obìnrin fífẹ́ nìkan kọ́dà níbi ọjà tí ọmọ ìyá rẹ̀ ń nájà

anábì ní kò gbọdọ̀ sí kí ni èèyàn gbọdọ̀ lọ lè béèrè fún pé á ah, èmi náà fẹ́ fẹ́ ẹ débi tí tí sẹ́ni yóò fi kí ni tí ó fi lóhùn fẹ́ mọ́ àbí tí wọ́n ti fẹ́ra fún àti wá wọn kárí nù wọn náà lọ lè sí kí ni lọ lè wẹ́lú mi. wàzáàlìkà bí máa fi taqaddum lè fẹ́sibá tí nílẹ̀ ìsáàdì alẹ́ àwọn. nítorí pé kí ni aburú tó wà bẹ́ẹ̀ ni pé téèyàn bá ti lọ lè ba báwọn nìkan èèyàn padà sí kí ni èèyàn fẹ́ ba sẹ́jẹ́ fún alákọ̀ọ́kọ́ nù tí ọba ti lọ lè ba ẹ̀ ó pọ́sibù kó jẹ́ pé wọ́n ní ìsìn báyìí kó ti wà tó bá tún rí ọ alákọ̀ọ́kọ́ ò ní wù mọ́ ẹ̀ bóyá wọ́n tún láwọn kankan tí alákọ̀ọ́kọ́ yẹn ò ní ẹ̀ bóyá o jù lọ níbi ẹ̀sìn lápòjúwe bóyá o lówó jù lọ bóyá o lẹ́wà jù lọ bóyá o níran jù lọ tó pé tí wọ́n bá ó sì gbà fún yíyún pé á ah, eléyìí náà tẹ́wọ̀n lọ́rùn tí wọ́n bá tún wáyé bíbí báwọn níbi báyìí ó ṣe kíni ó ti bàtẹ eléyìí jẹ́nu yóò kàn wá sọ pé kíni yóò lòun fẹ́ yìí mọ́ tí lè bá ti wá ṣẹlẹ̀ kíni wàá tẹ̀lé wọ̀nyí kọ́ ọ́ àdáwà yóò wá fi ọ̀tá sáà nìyí òwúrọ̀ ẹni alákọ̀ọ́kọ́ ní ìzópadà lóhùn ọ̀fẹ́ má yóò wá sí kíni yóò wá hìkì ẹ̀ ẹ̀ ọ̀tọ́ mọ̀ wá sí kíni ọ̀tọ́ mọ̀ wá ṣẹlẹ̀ láàrin inú ni bí ni yóò mọ̀ wá ṣẹlẹ̀ ẹ̀ inú tíra yorùbá ẹ̀ inú tíra yorùbá kìí hadith anabi o inú tíra yorùbá wọ́n ní àdúwòl fárígì láyẹ̀fúnà wọ́n ní ọ̀tá ẹ̀ ọ̀tá tó bá ṣẹlẹ̀ láàrin ọkùnrin torí obìnrin ẹ̀ tó bá bára wọn jà nítorí obìnrin wọ́n nírú ọ̀tá àwọn èèyàn ẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ló sọ pẹ́gbẹ́ ah, ẹnìkan tí kọ́dà ibi tó lágbára dé tẹ́ bá dé táwọn èèyàn ti ń ṣe kíni ìṣẹ́rí àwọn èèyàn ti pé dáadáa tó bá kọ obìnrin lẹ̀ yóò sùn máa bá ẹlòmíì tó bá fẹ́ jà ẹ̀ẹ́sẹ̀ kò gbádùn nù nígbà tó kọ́ lẹ̀ wọlé mọ́ lọ́kọ̀ mọ́ ni yóò tún wá bọ́kùnrin kì í sí nínú àwọn ìdájọ́ tí ń bẹ nípa kíkíbà yìí òun náà ni pé yahrumu tasrihu bi khitbati al-mu'tajjati al-ba'in èèwọ̀ ni igbe ká ṣe kíni ká là á mọ́lẹ̀ fún obìnrin tí bá ń ṣe kíni tí bá ń ṣe ìdà lọ́wọ́ ìdà al-ba'in ìwọ̀n náà pè ní ìdà al-ba'in òun náà ni obìnrin tí ọkọ rẹ̀ ti kọ́ lẹ̀ ní kíkọ́ lẹ̀ tó jẹ́ pé kò sí kíni kò sọ́nà àbáyọ ń bẹ̀ mọ́ àbí kó lọ so ìwà ń ṣe ìṣà lọ́wọ́ ẹ̀ ń ṣe ó sì wà lábẹ́ pé kí ni lábẹ́ pé yóò ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta nílé ọkọ rẹ̀ àbóṣù mẹ́ta tẹ́ntì ìbá ṣe kíni ẹni tó ti kọjá nǹkan oṣù àbí tí ó ṣe kò oṣù so ìwà ń lo àsìkò yẹn lọ́wọ́ àsìkò tí ó lò yẹn ń pè ní ìjà àsìkò yẹn ń pè ní kíni àlẹ́ ìjà so ìjà táà ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nìyí ìjà méjì ló wà ìjà tó sọ̀lá ọ̀wà ìdájú àlèwàfáàdì òun náà ni Yorùbá máa ń pè ní opó ìdí ọkùnrin máa lo oṣù mẹ́rin arba'atu ashhurin wa ashra yóò lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nílé so eléyìí náà ń pè ní gíní òun náà ń pè ní ìdájú àlèwàfáàdì àmọ́ ìdájú sọ̀láàtì lílo oṣù mẹ́ta tó kìnìún ó lò lé látara pé ọkọ ti kọ́ ọ́ lẹ̀ yìí ọ̀nà méjì ló pín sí àtọ̀láàkù rọ́jì àti àtọ̀láàkù báyìí tó bá jẹ́ pé àtọ̀lákù rọ́jẹ́ ẹ́ òun náà ni kíkọ̀ sílẹ̀ tó jẹ́ tó jẹ́ ọkọ tún lè gbà padà òun náà kíkọ̀ alákọ̀ọ́kọ́ àti kíkọ̀ ẹlẹ́kejì ọkọ kọ̀ lápèjúwe ọwọ́ yóò lo oṣù mẹ́ta àbí yóò ọkọ síwájú kó tó di pé yóò wá lọ ẹ̀rí nígbà tó bá ọkọ̀ oṣù fọ́ọ̀kàn ìgbà oníwà àgbẹ̀gbọ̀ tó bá ti wá kọlẹ̀ ọkọ̀ ní fọ́ọ̀kàn má ẹ́ oṣù mẹ́ta àbí nǹkan àlejò mẹ́ta ó ṣe ọkọ̀ má yóò sì ọmọ gbélé ọkọ̀ máa yé ṣe kíni ọkọ̀ máa fún ló jẹ yóò máa jẹ yóò sì máa mú ọmọ gbélé kò sì ní farapamọ́ fún ọ ẹni pé wàhálà ní pé tó bá jẹ́ pé èèyàn bá ń tẹ̀lé òfin ṣẹ̀rí ọlọ́run bá lè kíọ́lá níbi ìdájọ́ tó ti ṣe pẹ̀lú kíkọ́lẹ̀ nílẹ̀ ni kò ní mọ̀ sí kọ́lẹ̀ púpọ̀ mo kọ́lẹ̀ ó sì mú di ọkọ̀ wọlé wọ́n di akẹ́rù kọ́ pé ti àbí ti ń kọ́ tí mo lẹ̀ tó ẹ̀bẹ̀ jẹ ogún tó di pásítọ̀ ó ìgbà tí wà fi lóṣù kan ẹni ọkọ òun ti rọ nígbà tó bá ń fún lóúnjẹ kò sì gbọdọ̀ fọwọ́ òun fún lóúnjẹ òun fún ní mímu òun fún ní gbogbo ẹ̀ tó bá yẹ àárọ̀ pé so irú eléyìí nísì ìdá àti kí ni àtọ̀lákù rọ́jẹ̀ yìí so ọ̀nà tí ọkùnrin máa wá fi ń pòmìnir padà pé ó dáa padà dá ó ti inú ṣẹ̀rí ọlọ́run sì ní wọ́n sí sáwàdà kọwa ní gbogbo padà sínú rẹ̀ wá ní kọwa ìmọ̀ gíní sí ọ ìmọ̀ mi bọ́ sáwàdà rí <laughs> kò sáwàdà bẹ̀ ó ti gbà padà nánu àbí kọ́kọ́ ó súnmọ́ tọ́kọ́ bá fi súnmọ́ báwọn nísìn báyìí tọ́lá kù ti bàjẹ́ nù ó kọ́ mọ́nù ẹ̀ tó wúrà àwọn èyí nísìn báyìí tẹ́mọ̀ tá a bá ń lò nílẹ̀ ó máa yóò máa dínkù gan yóò sì máa kéré náà mú dá sí lọ òun náà ni pé nínú ṣẹ̀ríà Islam èèwọ̀ ni obìnrin tó bá wà níbi tọ́lá kù báyìí ọkọ rẹ̀ sì kọ́kalẹ̀ ní kọ́kalẹ̀ tó jẹ́ pé kíni tó jẹ́ pé kò sí àbáyọ mọ́ ó kọ́kalẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ń bá lọ wọ́n bá lọ ọkọ wá ní ọ̀dà ó ti parí náà nù àti parí rẹ̀ ó tún yá kíní kan tún ṣẹlẹ̀ ó tún kọ́ wọ́n tún bá lọ wọ́n tún bá lọ ó ní ẹ̀yẹn tọ̀ọ́dà ti yá tún parí rẹ̀ nù wọ́n tún fẹ́ra wọn lọ tó bá fi lè sọ ní ẹlẹ́ẹ̀kẹta kò ní sọ pé àparí rẹ̀ mọ́ àbí kóbìnrin wo ṣe kíni kó lo àsìkò rẹ̀ pé kó sì máa lọ kó sì lọ̀lì lọ́kọ̀ mi tó bá wá lọ́kọ̀ mi tọ́lọ̀ ń bá padà wá kádàrá pé òun àtọkọ̀ ń padà wá já tẹ̀sùn wúra yín ẹ̀rì padà fẹ́ra yín àmọ́ gbọ́dọ̀ lé lọ́kọ mi fún oṣù gbọ́dọ̀ àríjì ọkọ ẹ̀ tọ́ á ní àìjá àríjì ẹ̀ pé tọ́ya ẹ̀kàn sí nìkan ìdákùn mẹ́fọ́ ọkà o ọ̀kẹ̀fẹ́ pé nǹkan fi yọ òfin ọlọ́run ni ẹ̀ rárá o <laughs> kò sí rèé lùtẹ̀rí à o so wọ́n fẹ́ra wọn tí wọ́n sì fẹ́ra tọ́lọ́mà ní wọn fẹ́ra wọn lọ ó tán fún ọ náà nù tọ́lọ́mà sì ní wọn padà wá já àbí bọ́yọ̀kọ́ wá kú àbí lágbójú ẹni tí ọkọ sáláìsí torí eléyìí nísìnyí o lè tún ṣe kíni tó bá tún wọ̀ ọ́ o lè fẹ́ padà tó gbọ́dọ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa

wọ́n tó wá padà pàdé ara wọn pé sọ̀rọ̀ yẹn ó dáa sọ àtìrí aláìsí mistake wa nù ẹ̀ ó dáa ìjà tún fẹ́ra wa padà kìí ṣe pé yóò kà kó wálé kó wálé yóò ṣe kíni yóò tún tún ákìdù nìkan mi yóò tún ṣe so yóò sì sọ kíni yóò sì sàdá àti mi yóò sì sàn fún un so náà níta wá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni pé obìnrin tó wá wà ní tí ń ṣe ìjà ń lọ́wọ́ haram ní ká ṣe kíni ká là a ti mọ̀ pé tó bá parí ìdàrú tó lóòótọ́ yóò ṣe kíni vacancy ó wà náà a ti mọ̀ ẹ̀ àmọ́ síbẹ̀ tí ó wà dúró di kíni ó dúró di àsìkò tí vacancy ó wà kìí ṣe nígbà tí ń ṣe ìjà ọlọ́wọ́ ọwọ́ àgọ́ pé à ń fẹ́ ọ wọlé ẹ̀ tó eléyìí ò lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ fún aláàlùkọ́rá ni pé wala

irú eléyìí lápèjúwe ó lápèjúwe ọ̀rẹ́júzù láwù tààrí kí lápèjúwe rẹ̀ kàá yẹ kúrú bí kí wọ́n máa sọ fóbìnrin tó wà ní ìjà lọ́wọ́ ẹ́n ó wà ní kíni ó wà ní ìjà lọ́wọ́ kí wọ́n sọ pé fi wọ́n ní àdúgbò sọ pé ẹni orílù ah mo ti fẹ́ fẹ́yàwó tẹ́wọ̀ pé kò sọ fóbìnrin ẹ́ kò sọ fóbìnrin pé kí n fẹ́ ọ sọ rẹ̀ ni pé ẹ́ mo ti fẹ́ fẹ́yàwó àyíbá amọ̀tẹ́ bá bá rí obìnrin kan ẹ̀hẹ́n tó ẹ́ ìgbúrò àwọn ọ̀rọ̀ oníṣẹ́ sàárì dì ní kò sí làámọ́lẹ̀ ṣẹ̀ríà ní kíni nafa alharaj ṣẹ̀ríà gbé pé kò tẹ́sẹ̀ níbi kí o ti kíni kí o máa pa á lówe báwọn o máa pa á látàmà ẹ́ tó kò tẹ́sẹ̀ níbi eléyìí yẹ̀dúlù alá adam jawazi àtẹ̀sùrì tó eléyìí túmọ̀ pé kíni nígbà tí ṣẹ̀ríà ti ní kò tẹ́sẹ̀ níbi ká ti bìntìdọ́ì ìjájìhá kọ́bílà ń kìdọ́ ìhá wọ́n ní kọ́dà ìlú eléyìí ti báyìí tó tó bá jẹ́ tó bá fi lè lọ amọ́lẹ̀ fún nítorí pé ìfẹ́ tó ní kọ́dà ó lè má ṣe kíni ó lè má ka ìjà pé má jẹ omi lè má ṣe kíni ó lè má fẹ́ ka ìjà òun pé má kó má ka òsì yẹn pé má tó gbogbo àwọn abúlé wà ń ni. wà á mọ̀lẹ́mọ̀ ọ̀tá já àròjẹ ìyà àmọ́ ẹni ṣe ìjà tó pàtọkọ̀ ẹ̀ ló ń kọ́lẹ̀ ní wọ́n ń ìdà lọ́wọ́ wọ́n ti wá sọ pé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kọ́lọ̀ nípa ẹnìkan gbogbo àwọn ọ̀rọ̀ tí ó fi máa rò pé pé tó bá ti parí wọ́n ló kàn tó àwọn <laughs> àwọn ti àgbọ̀dọ̀ dé nítorí pé rẹ̀ so àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ sọ àgbọ̀dọ̀ rọ bẹ́rẹ́ dípò wà láàmọ́lẹ̀ fúnrú obìnrin náà nígbà tí ó ti wà ní ọ̀jẹ̀ ìyà náà yàánàá fi hukm az-zawjat nítorí pé ìyàwó ẹ̀ náà ló ti jẹ́ ìyàwó ẹ̀ náà ló jẹ́ ẹ̀ ó kàn hàn jì náà ni ẹ̀sìn bá ọ̀nà ìsìn tó bá padà yá tó bá ti di pé wọ́n yanjú ẹ nínú kó wọlé àbíkó ṣe kíni àbíkó bọ́ síta wájú bọ́ síbi kaná tí wájú kó tó di pé wò ó ṣe kíni tí ó di pé wò ó sọ̀rọ̀ nípa rẹ̀ náà nínú àwọn ẹ̀kọ́ tó wà nípa kíkíbà tí ká bóbìnrin sọ̀rọ̀ pé ń fi ọ màlísù ṣíra fi káàkiri àwọn màṣúbà òun náà ní pé ẹni tẹ́ máa lọ lè béèrè advice lọ́wọ́ rẹ̀ ẹ́n ẹni tó máa lọ lè consult nípa ọkùn nípa káàkiri bóyá obìnrin ni wọ́n bá sọ̀rọ̀ nísìnyí ó wá consult ìwọ nípa ẹni tó wá bá sọ̀rọ̀ àwọn màṣúbà àbí ọkùnrin ló wá consult ìwọ nípa obìnrin tó bá sọ̀rọ̀ wájàbà àlẹ́yìí àyẹ́dùkúrọ̀ màbí ìmá mímọ̀ háàkiri wọn màsáwì túláàsì ní kó sọ dáadáa àtàìdá tí máa ń bẹ lára wọn túláàsì á ẹ̀rákùn bọ́dà alágbájá wọ́n ti àwọn bá mi ni wọ́n á ní àwọn fẹ́ fẹ́ mi kò sì gbé ẹ̀sùn mọ́ra yín kílẹ̀ mọ́ pa ẹ̀ á yẹn dáadáa ni o àmọ́ pọ́blẹ́mù ẹ̀ náà ni pé ẹ̀ bí wọ́n gbé ìbínú ìbí náà ni ẹ̀ ìbínú yìí náà ni pọ́blẹ́mù ẹ̀ àmọ́ gbogbo tó kù ìyẹn dáadáa ni ẹ̀ ti bá mi so àbí á ìyẹn dáadáa ni ẹ̀ ti bá mi àmọ́ irọ́ yìí ẹ̀ kò dáa pẹ̀lú rọ́ gbogbo tó bá mọ̀ nípa rẹ̀ kíláàsì ògbọ́dọ̀ jẹ́ pígbà tó bá wá délé tán ní ó padà wá máa jẹ́kẹ́ni ní ó padà wá ma á obìnrin tẹ́lẹ̀ fẹ́ á ó da àmọ́ jíjà hmm, rẹ̀ bá dé ẹ ọ̀bẹ nìkan jà kọ́ bọ gbogbo lé lójú ni ó díẹ̀ ní ojú ẹni kankan jíjà tó ti rẹ̀ bá dé so eléyìí ò túmọ̀ pé ó jẹ́kẹ́ni ò túmọ̀ pé ó fi bà á a ti rí àwọn ẹlòmíì tó jẹ́ pé wọn ò lẹ́kọ̀ọ́ irú nǹkan báyìí ẹ wọn ò lẹ́kọ̀ọ́ irú nǹkan báyìí àbí wọ́n rò pé dáadáa làwọn ṣe tó jẹ́ pé nígbà tí wàhálà padà tẹ́lẹ̀ wá ní àwọn náà mọ̀ àwọn mọ̀tẹ́lẹ̀ arùgbọ́lọ̀ ó padà kéjì ẹ̀ ní à ó sì jẹ́ kó fi ọmọ ọlọ́mọ tán ẹ̀yìn ni wọ́n ń lo ọmọ ọlọ́mọ ní ìlòkulò àwọn èèyàn wá sọ pé àṣọ abẹ́yìn náà o àti bí yóò ó wá ní ẹ lóòótọ́ òun mọ̀ àwọn mọ̀ náà àmọ́ òun rò tó bá sọ fún tán ẹ̀yìn tóbìnrin náà bá sì yóò fẹ́ tó bá ní àà yóò ṣe ìkọ́lá ìdímọ̀ bí máa ṣe bá sọ̀rọ̀ tí ó máa ṣe yìí tọ́ olójẹ́ tó olúmọ tó jẹ́ lóyò ẹ̀ẹ́ tí wàhálà bá ń ṣẹlẹ̀ <laughs> kò ní jẹ́ pé ìwọ ló máa ẹ̀ ìdí ó kà máa sọ ní ká àtìsọ obìnrin ní ìsìnkú ìgbà tó jẹ́ pé rí yóò pé tó bá sọ òdodo fún nípa ọkùnrin kan láì níbi yóò tún máa lọ lè ṣe kí ni bí sí ìrànlá ni yóò tún máa lọ bọ́kùnrin pé àìsàn sọ ni ó ìdó fi máa lọ

àti ṣé èèyàn mọ̀ ní dáadáa àti ṣé mọ̀ ní àìdá negative àti positive gbogbo ẹ̀lẹ́ yóò ẹ̀ tètè kọ́ wa ní ha yẹn dáadáa ni kọ́lá ìlú náà bá à kọ́lá tó dáa ju ẹ̀ yóò lọ fi <laughs> à fún ní sùúrù rẹ̀ ẹ̀ yóò tún lọ fi yóò tún pa yóò tún pa dáadáa yóò tún pa dáadáa àwọn nǹkan wọ̀nyí nítorí pé obìnrin wo ṣe kíni yóò pàtàn jẹ pẹ̀lú nǹkan yẹn bẹ́ẹ̀ nǹkan yẹn yóò bí òdìlé lórí yóò fi sọ pé kíni tètè wá ní á ọ̀dà òun ò fẹ́ nígbà wá fẹ́ tán yóò padà wá wà tìtà fún jẹ́ wọ́n ní wà láyé fún ọ̀dà àdìkà nílẹ̀ lọ́gbẹ́ ìbá wọ́n ní wẹ́lẹ́ ìrísí kò sínú gíbà o kò sínú pé o sọ ẹ̀lẹ́yìn kò sínú pé ah, aláìjà lọ́rẹ́ mi ẹ̀ báyìí mi Aa iru nkabe. ẹni pé ànábì sallallahu alaihi wasallam ẹni pé àti Fatima tó bintu Qais nígbà tó wá radiyallahu anha ó láwọn ọkùnrin méjì ló kọtù sí ẹ Muawiya zani ẹ Muawiya àti dání Abu Jahm Muawiya àti Abu Jahm wọn kọtù sí Fatima tó bintu Qais o Muawiya Muawiya la kò lówó ẹ̀sìn wà kò lówó bí o bá sì lówó èyí ló fẹ́yàwó àti kí níyàwó máa jẹ wọ́n lè máa rónú ẹ̀sìn wà sí o lè máa rónú o lè máa ṣe ẹ́ 101 o lè máa ṣe 100 so kọ́lọ̀ o lè máa jẹun rárá o lè máa gbààwẹ̀ àmọ́ obìnrin tó gómìnà sílé so irú eré ìdíje ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà bẹ̀bí èyí mọ̀ ara rẹ̀ yóò wá ló fẹ́ fẹ́yàwó jẹba wá di pé kí ní sí ìyá ní ẹ̀ẹ́dà ọlọ́wọ́ ẹ́ àìjọ ọlọ́wọ́ bá sí fẹ́yàwó àti ti bò díẹ̀ díẹ̀ olè ẹwà fíṣẹ́ gíní á mú ní ọ̀nà báyìí ẹ̀ sọ́nà tó wá ní tó káwọ́ náà lẹ́nu fúnra rẹ̀ dípò pé ó káyàwó tó bá ti lẹ́nu tó sì káyàwó lọ́fẹ́yàwó tí ti wá lẹ́nu àbúkò wọ lọ máa má kó máa wá ọ̀nà so ọ̀nà ti wà ara <laughs>

mọ́dèdì ẹ̀ nígbà tó bá ti wá ní kàpá lórí ẹ̀ títí ti lọ ni pé Muawiya ẹ́ bí Muawiya ṣe rí òun tàbí mọ̀ ní kọ́lá Muawiya ó padà wá di kíni ó padà wá di aláṣẹ àmùmí àmọ́ lásìkò yẹn tán ànẹ́bí sallallahu alaihi nípa rẹ̀ ànẹ́bí sọ̀rọ̀ pẹ̀lú tó mọ̀ ní wà bá Abu Jaham ẹ̀rí Abu Abu Jaham kí ni lára fẹ́ Abu Jaham ndị ní èyí ọ̀pá kò lé nìka àwọn kan ní èyí ọ̀pá kò lé nìka ni pé ní máa ń ṣe ìrìn àjò égbélé àwọn kan ní láyẹ̀dọ́ olùhásọ́ àdáàdìkì yìí wọ́n ní máa ń na obìnrin dọ̀rọ́ọ̀bù nìta ní máa ń na obìnrin o so anabi sallallahu alayhi wa sallam anabi ni mafẹ́ ẹwọ̀n kaba wọn nìkan anabi ni mafẹ́ anabi wa ni à ń usama anabi ni orí usama jẹ ẹni tí o ti ẹgbẹ́ wa rárá ẹni yíwọ̀n ò sí lọ́ọ̀sẹ̀ anabi wa fún lọ́ọ̀sẹ̀ mi lọ́ọ̀fẹ́ usama anabi ni kò lọ́ọ̀fẹ́ so eléyìí ló túmọ̀ fún wa pé à ń tẹ̀yìn bá ba so bá sọ kò sí láì

tó bá dùn yá yóò tún wá ní oṣù parí náà ó sì tún súnmọ́ obìnrin bẹ́ẹ̀ ẹni pẹ́lá ìlú dídì kí wọ́n á mú ìyàwó rẹ̀ kó ṣe kíni ó kì í mọ́lẹ̀ tíṣẹ́ rẹ̀ àbáwọn ní kọ́tù ìbú òun náà tí wọ́n ní ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tó gbàgbà lẹ́gbẹ̀ẹ́ ẹ́ àbí oyọ bládà ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí tó bládà sí sọ fún <laughs> pé ah tó bá sẹ́ẹ̀ ẹ̀sìn bá rí mi ìmọ̀ kọ́dà káyà ọmọ ga ẹ̀sẹ̀ ìjọ ń ṣe kíkà gan ẹ̀sẹ̀ ìjọ ń káyà ọmọ gbé inú òfin ọlọ́run òun pé tó bá ti ṣe ọlọ́run ká fi wá ní bá ti wá tó bá gbọ́ ọlọ́run bọ́dì ọlọ́run ká náà yóò kọ́ <laughs> ọkùnrin ẹ̀sìwá ọkùnrin àtòbìnrin tí a fi fẹ́ra wọn ìfẹ́ náà fi fẹ́ra wọn àánú náà fi fẹ́ra wọn so kò wá sínú ìwà tó bẹ́ẹ̀kọ́ mu ẹ̀ pé kí ọkùnrin kó máa wá sí kíni àbẹ́bí ní kàyéfì ni ìmọ̀ ń sòun kàyéfì bó mẹ́rin fọkùnrin pé yóò wá ná ìyàwó rẹ̀ yóò tún ṣe kíni tó máa yọrọ dé òhà obìnrin tó nàún náà ó ì tún ṣe kíni ó ì tún jẹ́ ọlájọṣepọ̀ so kò sínú wà tó bá a mọ̀ kò sí wà ọmọlúwàbí ẹ̀rí tó yẹ láti ìdílé kọ́mọ̀fẹ́ kama fẹ́ ẹnìkan In nítorí ìgbàna ti kama fẹ́ ẹnìkan yìí ó túnmọ̀ pé inú ṣẹ̀rí àgbà ọ̀yọ́ tó lè yẹ́ lè ṣe ni ìyẹ́ lè kọ̀yẹ́ lẹ̀ torí ẹ̀ ẹ́ dá ìmọ̀ lù àtọ́wà lù pákọ́ a lè ká sọ tá a bá mà ẹ́ ní dáadáa ká sì sọ tó bá kù díẹ̀ káàtó kóbìnrin ó lè fi bí ọkàn rẹ̀ kọkùnrin náà ṣe gíní kó náà lè fi bí ọkàn rẹ̀ kalẹ̀ tó bá tẹ́ lọ́rùn ní wù ní náà masala ẹlẹ́ẹ̀karùn-ún naam ah, nínú àwọn ìdájọ́ tó wà lábẹ́ kátó sí masala ẹlẹ́ẹ̀karùn-ún al-khitbatu mujarradu wa'di lizawaj kálọ̀ lè mọ̀ pé khitba tá à ń sọ yìí àdéhùn lásán ni o promise lásán ni o wà ìdá ìrọ́gbà ti fi ẹ̀yẹ́ kan ṣó interest lásán ni wà laysa zawajan kò sí di ìgbéyàwó kálọ̀ lè mọ̀ pé kò ti gbéyàwó ẹ̀ dídá yabukọ̀ kullu min al-qati wal-maktubati ajnabiyyan an al-akhar nítorí di eléyìí àtẹ̀ntó bá yàn sọ̀rọ̀ àtẹ̀ntó bá yàn sàdéhùn àtẹ̀ntó bá sàdéhùn àwọn méjèèjì wọ́n èsè kí ni wọ́n ò tí ì di àlejò náà wọ́n sì jẹ́ fúnra wọn ẹ̀rí pé lèyí sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń pè ní coptic nítorí pé àti láàfẹ́ra wa bára wọn ti mọ̀ nílé wọn wọ́n ti wá di wọléwọ̀de ẹ̀ wọ́n máa fara lọ́wọ́ kí ẹ̀ kò sí kò sínú tó bá súnà nàbí sallallahu alaihi wasallam ò tí ì lẹ́tọ̀ọ́ sí i ó lẹ́tọ̀ ẹ̀tọ́ tó ní ju kò ju pé kí ni lọ ike ẹlòmí ò gbọ́dọ̀ sí kí ni kò bọ́ sọ̀rọ̀ ò bá sọ̀rọ̀ má ẹ̀tọ́ tó ní bá ń lọ so kò sí lẹ́tọ̀ pé kó mọ wá bá àlùbí ìyàwó ẹ àbí ní dáná ọ ẹ máa pàdé ní kan ẹ ọ̀yá já pàdé ní surprise ti ń jọ sunday ẹ́ so ilé ló fi síwò orú àwọn nǹkan wọ̀nyí yóò tètè yára láti láti kí ló bá mọ́ láti bí ọdún kan wọ́n ti bára wọn sọ̀rọ̀ láti bí sọ̀rọ̀ kí ni láwọn ṣe wọ́n láwọn sọ bí ara wọn nígbà tó jẹ́ pé wọ́n ti jọ ṣe gíní wọ́n ti jọ lọ́rọ̀ papọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń ríra kọ́lá àwọn tí ò bá bẹ̀rù Ọlọ́run gan wọ́n jọ máa ṣe so irú eléyìí lẹ́mọ̀ wá kan lójú nìka yóò mọ̀ pé kẹ́jú inú kájú lọ lè bá náà kọ́lọ̀ òdí yọ jẹ díẹ̀ díẹ̀ yìí kí wá lọ́pàá kájú so àmọ́ tó wá jẹ́ pé bí ẹ̀ sí ní òfin ọlọ́run tó jẹ́ pé yíyọ́ tó ti ṣe kíjìbà rẹ̀ báyìí ẹ́ tó ti ṣe ojú rẹ̀ tó ti wò báyìí ẹ́ ojú yóò tún rí má kọ́lá kò sọ̀rọ̀ lè má lè má gan mọ́ ẹ àjọ máa sọ̀rọ̀ ẹjọ máa dì pọ́s ẹwà ní ọdá tó bá di kíní kan ọyá fúláàtì ní tó bá di kíní kan sí night call ah, night call rímbo so ẹ mọ̀ pé tí o bá ti ògbóró lé yìí sí ọkọ̀ ọkùnrin ó sì fà mọ́ pé kíni kọ́lá kò ní jọ̀sẹ̀ kan lọ yá ẹja ṣe áfíríkà

tó bá padà yá tẹ́ bá rí àléébù kan ẹ́ẹ̀ṣẹ̀ kí ni ẹ yàgò fún ayín àwọn tó wáyé pé ẹbí tí a tó nìká ẹ máa rí àwọn àléébù tẹ́ máa ṣe kí ni tẹ́ máa fojú bò ẹ máa mú mara ẹ máa mú mara ẹ gbogbo àwọn nǹkan wọn nísìnyí irú ẹ̀ ò ní sí ẹ tó bá jẹ́ pé ẹ tètè sí kí ni ẹ tètè fẹ́ra yín kò tó bá ti fẹ́ra yín bóyá wà kan ló wù ni ẹ owó gbẹ́tọ̀ àbùsẹ̀ kí ni agbàkọlọ náà ni wà kan ló ọmọ ní sùn lórí ẹ àwọn tó wáyé pé ta lẹwà tẹ́ ti fẹ́ra yín ẹnu à òkú màálù tí ò ti kú

yóò àmọ̀ pé ọ yóò máa gbà màrà ìmọ̀ràn tí ó nígbà yóò máa lóun gbà màrà pé ẹ gíní kan nítorí pé kí ni yẹn ẹ̀mí ti rìn mọ́ ẹ̀mí ẹ̀mí ti rìn mẹ́mí ọwọ́ náà lẹ̀mí ti wà tẹ́mi bá ti rìn mẹ́mí ó dàbí gbà tí ẹ̀ bá mú ẹyẹlé lápèjúwe àbí àdàbà kéèyàn wá fi sínú kéèjì ẹ wá fi sínú kéèjì ó wá lọ́dún kan ọdún méjì

ẹ̀yìn tẹ bá fẹ́ fẹ́ra yín ẹ̀fẹ́ra yín fọkùnrin ló bọ́kùnrin sọ̀rẹ́ gómìnà náà ó ti ni gómìnà náà máa bá obìnrin sọ̀rẹ́ náà ọkùnrin náà lọ́ọ́ yẹlẹ̀ màkú bá kí wá ìdájọ́ ká wo ẹni tí ẹ kí ìdájọ́ ká wo ẹni tí a bá sọ̀rọ̀ ẹ kí ni ìdájọ́ ká wo obìnrin tá a bá sọ̀rọ̀ pé afẹ́fẹ́ àbí tá a fẹ́ bá sọ̀rọ̀ kí ni ìdájọ́ rẹ̀ náà wọ́n ní mọ́ni àrọ́dà yàtúbà múra àtàn ẹni tí a bá fẹ́ lọ lè bá obìnrin kan sọ̀rọ̀ tó fẹ́ lọ lè sọ pé dá obìnrin ìwú mi mo fẹ́ fẹ́

èèyàn lè wọ́wọ́ rẹ̀ wọ̀kọ́dà mẹ́yìn ha àbí rẹ̀ ẹ́ àbí rẹ̀ àwọn obìnrin máa ń sábà hàn ẹ́ lọ́dọ̀ àwọn kíni lọ́dọ̀ àwọn tó pọ̀ náà àwọn obìnrin máa ń sábà hàn so kò wá sí tó gbónú ṣẹlẹ̀ àti òṣèlú kíni kí ẹ wo àwọn ibẹ̀ nítorí pé ojú náà ni wọ́n pè ní ojú náà lẹ́wà ibi ojú náà ni ẹwà máa wà inú hadith sahal جاءت إلى النبي صلى الله عليه وسلم قالت يا رسول الله wọ́n ni arábìnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam jọ kan wọ́n ni ànábì jíìtù ni àhábà láka nafsi wọ́n ni ànábì mo wá mú wá fìlà mi fún ọ ni ẹ́ mo fẹ́ sí ànábì sallallahu alaihi wasallam kó ṣe gíní kò fẹ́ mi. ẹ̀sùn bẹ́ẹ̀ náà al-Qur'an imra'atan mu'minatan in wahabat nafsaha lin-nabi inú àwọn sọ́lọ̀ ọba àlejò lásìlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam tóbìnrin dáadáa obìnrin tó jẹ́ mùmìnà tó bá bá anábì tó wù ká anábì fẹ́ òun ẹ anábì lè ṣe kí ni anábì lẹ́tọ̀ọ́ láti ṣe kí ni láti fẹ́ wọ́n ní obìnrin wá bá anábì sallallahu alaihi wasallam ọ̀sán àdánọ́bọ̀r anábì wá wó olókè ẹ anábì wó olókè ẹ ọ̀sán àdánọ́bọ̀r ilayha wasawwaba ẹ anábì wó olókè anábì wó wálẹ̀ tó mọ̀ tó àtàrà àṣà òun lẹ́gbàá náà anábì wá kékeré anábì wá darí kodò anábì òwò má so eléyìí túmọ̀ pé kí ni eléyìí túmọ̀ pé kéèyàn owó obìnrin nítorí sábàbí ẹ̀kùn sí tó burú bẹ́ẹ̀ bákan náà nínú hadith Abu Hurairah radiyallahu anhu ó ní kuntu inda nabi sallallahu alaihi wasallam Abu Hurairah ló ń bẹ́ lọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam jọ kan fadahu ah, ó ní وقال له رسول الله صلى الله عليه وسلم أنا بواسطة أنا ضبط إليها أنا بنسوه دادا أنا بنسوه قال لا قالوا وو أخذ سيد ومنني قالوا وو قال أنا بواسطة فذهب فانظر إليها أنا بنسوه دادا أنا بنسوه دادا فإن في أعين الأنصار شيئا أنا من دربين بلوجوا بلجوا وأنصار أو من أنصار إن كما بلجني يجوا so irú eléyìí sì ó ń túmọ̀ fún wa pé kéèyàn wo obìnrin ẹ́ kó jẹ́ pé nígbà tó bá wọlé tán lọ́sẹ̀ wàá sọ pé kíni lọ́sẹ̀ wàá sọ pé orí ó wà lójú ẹ̀ so pé kéèyàn kọjá bí tẹ̀lé àní kí èèyàn wò lára obìnrin pé àwọn ẹlòmíì ti wò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ẹlòmíì ní kò ó nítorí umul mu'minin àbí tó gbéra rẹ̀ bí n sọ wàrà wàrà so lẹ́yìn ojú lẹ́yìn ọwọ́ àti ìdíkítẹ̀ so ìyá ọbẹ̀ yẹn òun náà ní kíni òun náà ní ìdíkítẹ̀ dé àgbà yẹn láyè láti ṣe kíni láti wò lára obìnrin tàbẹ́ẹ̀bẹ̀ náà nínú hadithu jáàbìrú قال قال رسول الله صلى الله عليه وسلم ó ní àlẹ́bí sallallahu alaihi wasallam sọ pé idha khataba ahadukumul mar'a ó ní tí ẹnìfẹ́ nínú yí bá ṣe gíní tó bá bá obìnrin sọ̀rọ̀ ó lè túmọ̀ pé tó bá fẹ́ bá obìnrin sọ̀rọ̀ ìdá ìdá kátọ́bà àdúkùn ìmọ̀ra obìnrin bá fẹ́ bá obìnrin ọkùnrin bá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ kóun fẹ́ fẹ́ nínú yí fàyín ìsàtọ́ àtá fàyín ìsàtọ́ àyẹ́ndùrọ̀ ìlà àmàyẹ̀dùrúhù ìlà nìka ìlà fàlìyẹ̀ fàálì tó bá jẹ́ kó ní agbára ẹ̀ tó bá ní kápá láti wo nǹkan kan lára rẹ̀ tó jẹ́ pé nǹkan yẹn ni ó pè lọ síbi kó fẹ́ arábìnrin kó ṣe bóyá lápèjúwe nìsí bóyá obìnrin yẹn lọ obìnrin yóò mọ̀ pé ẹnìkan wò ó wò àtẹ̀yìntì rẹ̀ kò sí ẹ̀kọ́ tó burú mẹ́ nítorí pé ó kí ni ó fẹ́ fẹ́ ẹ́ bá bá sọ̀rọ̀ tán lé tán ní wo dáadáa o àtàlẹ́ ẹjọ́ tó ti fẹ́ wọn báyìí ní àlọ́kàlẹ́ ti ní ọkàlẹ́ ti yọ tó bá wá gbé gbá wo kò ní máa gbé sòrí wọ́n ní wọ́n láwá wátà wá kọ́ àṣẹ náà ní ibi ẹ̀ṣẹ̀ kan náà ní tòun náà ní ẹ́ tó ń wọlé tán nígbà náà tó bá <laughs> <laughs> mo ní pé ojú rẹ̀ ó ṣe àwọn ìwà mọ̀ tó wá ṣe tó bá wọ̀ so ẹ̀rì tó wúrọ̀ àwọn báyìí àti wá gbọ́ ojúlẹ̀kẹ̀ ojúlẹ̀kẹ̀ àwọn báyìí tó ń lọ tó ń wá tó ń wòrí àti ẹ̀wà ní máa tó àmìlẹ̀ yìí náà bẹ́ẹ̀ ni tó yẹn máa wà jẹ́ síre tó bá láàlébù láàrú mi tó àwọn kọfẹ́ fẹ́ bùlá àlébù rẹ̀ fẹ́ bùlá àlébù torí ti Allah subhanahu wa ta'ala tó má jẹ́ kíni má jẹ́ kó jẹ́ kó wà jẹ́ síre tó fi fẹ́ kó o máa ń di kéjà ní máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó náà ló pàtó jẹ́ pé kọ́dà àwọn tó ń jẹ́ fámìlì obìnrin gan ẹ̀yìn kọ́dà wọ́n máa ń sọ ẹ̀yìn wọ́n gbọ́dọ̀ sọ fún ọkọ ọmọ wọn yá kó lè fẹ́ tọ̀ ní máa bínú o tó lè fẹ́ ní máa bínú gan ìgbàbá rẹ̀ gan kéèwojú mi máa o máa ń kòtí pọ́blẹ́mù ọlọ́wọ́ sànù wa kòtí pọ́blẹ́mù ọlọ́wọ́ kún wa ẹ́ kò bẹ́ẹ̀ lẹ́nu kan gbà kan ní wọ́n ní obìnrin kan ó ti mọ̀ kó ti lọ́kọ rí ẹ́ wọ́n wá ní ọ̀rẹ́ kan wá lóun fẹ́fẹ́ wọ́n á ní àwọn obìnrin yìí pọ́blẹ́mù tó ní ni pé ó fẹ́ràn kó máa rí ọkùnrin púpọ̀ ní o ẹ́ pọ́blẹ́mù ní o so ẹni ẹwà ní àwọn àkúrà àkókò problem ìṣàlá àwọn fẹ́ náà ni wọ́n fẹ́ náà ni wọ́n wá sọ fún bá jí tí ó ní àwọn òdà fẹ́ náà ni kọ́dà ó gbàtọ́ kọ́dà ó ṣe bàlágà ṣe ìgbé kọ́dà ló ń bá rí pẹ̀lú omi tó ń fẹ́ràn rẹ̀ kọ́dà ó bá rí pẹ̀lú ọkùnrin kan kọ́dà kò ní ṣe ìdàgbò ah, sí wàhálà ó bá fẹ́ wọ́n bá ń bá lọ bá ń bá lọ nígbà tó yá bá lóun fẹ́ mọ́ àyèṣe ọ̀nà àà ẹ̀rẹ́ ìfẹ́ pa àwọn ọmọkùnrin àà ah, wọ́n fẹ́ pọ́ mọ́ <laughs> tó ṣe kúrò náà ní oṣù kí ni subhanallah ẹ̀rì kí nǹkan tó burú jáì nǹkan tó burú jáì tó nǹkan tó bá mọ̀ nípa obìnrin kan sọ ẹ́ kan sọ tó bá sì sọ tó bá tí ọkùnrin lọ́rùn yóò rà tó ó dàbí ọjà náà ni nígbà tó bá fẹ́ tajà fún yàn ẹ́ àtẹ bá ti jáde tíra ọkọ̀ rẹ̀ láàbù tó bá ti jáde láàrin wákàtí kan iná rẹ̀ ó ti jó kan ẹ̀ kò sí problem àmọ́ bá ti máa má lè jẹ ìyẹn pọ̀lọ̀ sàlẹ̀ so naam anabi ni tó sì lágbára tó ní kápá láti wo gangan tí ó jẹ́ kékeré yóò pè lọ sí kókó fẹ́ anabi ni pàdé fàál anabi ni kò sí bẹ́ẹ̀ ọ̀la ó ní jáde wa sọ pé kọ̀nà tó ń tún mọ́ra àjàn ó ní òun á bá obìnrin kan sọ̀rọ̀ ẹ ó ní kọ̀kún tó àtàkà bá wùlá ha ó lóun máa ń sá pamọ́ fún òun máa ń lúgọ ẹ òun obìnrin tó fẹ́ ṣe pípa rẹ̀ yìí ó máa wá lúgọ fún un ni ha má dàá nílà nìkan yìí títí òun fi rí nǹkan tó ṣe kíni tó pè òun lọ sí ibi kóun tẹ̀ ẹ́ pé òun wò lọ́dọ̀ tí ò ní ṣe kíni tí ò ní ìmọ̀ pé òun wò fọ̀tàzà ha tó látà fọ̀tàzà ha ó lẹ́yìn ìgbà náà ló wá sí kíni ti padà fẹ́ òun ti padà fẹ́ ẹ̀rí tí ń wù ní èyí wù wọ́n lè lóbìnrin tó sanra ní lóhùwọ́ kẹ́lùmí ò ní obìnrin tó ṣe kíni tó pẹ́lẹ́ngẹ́ lóhùn so irú eléyìí náà ló pàtó jẹ́ pé kíni èyàn gbọ́dọ̀ sí kíni kí òun orú obìnrin kí ń sẹ́rú obìnrin sí ìfẹ́ ní ọmọ wa rí pé èyàn lọ lè kó sínú wàhálà wọ̀lẹ̀ hikmatu min zaadi wọ́n ní kíni hikma tó wà ń bẹ̀ kíni wisdom tó wà ń bẹ̀ òun náà ni pé anna nadara ipe wíwo obìnrin tẹ́ rí òun àdá lè xìtìwájú ha lè xìtìwájú ha lè nàfìsì wọ́n ní òní máa ń pèsè lọ síbi pé kíni kọ́bìnrin yóò ṣe kíni kó kún ọkà ọkùnrin yẹn ẹ̀yìn kọ́bìnrin yóò wọnú ọkọ ọkùnrin yẹn èyí wò ní máa ṣe kíni òun náà ní máa fà wọ̀mí sàmà àdá ìfólùbá wọ́n ní tó bá ti wá di pé ó wà nínú ọkà rẹ̀ látara kó wò yẹn yóò ṣe kíni ìbájọsípọ̀ dáadáa yóò wà láàrin wọn wal mahabba ìfẹ́ ó sì wà láàrin wọn wàdàwà ìfẹ́ wọn pẹ́ nígbà tó bá di wò ó tó ti di pé tó tẹ̀ lọ́rùn ní ilé ìfẹ́ pẹ́ láàrin wọn kàmà kọ́ كما في قوله للمغيرة في وقد خطب امرأة كما النبي صلى الله عليه وسلم صفوا المغيرة nígbà tó bá obìnrin kan sọ̀rọ̀ anábì wa sọ pé ó ń dòrò ilé ha anábì ní lọ wo dáadáa o fàyín náà ahara àti ìdáná lẹ́yìn náà kùmà tó gbé tó bá wo dáadáa yìí nìkan òun ni òun náà yóò jẹ kí ẹjọ pẹ́ pẹ̀lú ara yìí ìjà yóò jẹ kí ìfẹ́ wà ní àyàrá ayé tẹkùnù lẹ́yìn náà kùmà alimahabatu wàlìtìfà so ìfẹ́ ó ṣe kí ni ìfẹ́ ó lè wà láàrin ní látara gbà tó bá ṣe kí ni gbà tó bá ṣe wo tó sì ṣe ọlọ́run wọ̀lí ti fa ẹ sì máa gbọ́ra yé òní máa jí ní ìjọba sáńdì ní gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba sáńdì máa wà láàrin lọ́kọláya gbà mí gan ó lè má jẹ ilé òtójà gan ni àmọ́ ti ń bẹ lẹ́ni ọ̀tọ̀ ẹ pé gbàrà rẹ kò tẹ́wọn lọ́rùn mọ́jáde yóò máa wá ṣe kí ni yóò máa wí nǹkan mí tí ò ṣe kí ni tí ò jọra wọn so látara bí ẹ̀rọ sọ̀rọ̀ báwa lọ́sọ̀rọ̀ àti ìwà lọ síbẹ̀ abẹ́lẹ́ ọba àdìsọ́ alákọ̀ mọ́tà sí àlékún àgbéyẹ̀sìn ẹ̀sìn wa sọ̀rọ̀ báwa lọ́wọ́ àti ìyá muhammad وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك